وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن بسيط adúgbò fún ọlọ́mọ ọba ọba alágbára ọba aláàánú ọba tí láti ilé tí máa tẹ̀síwájú nínú ọ̀kan nínú ìdánilẹ́kọ̀ọ́ inú Ramadan nínú ìlú arọ̀gbọ̀ọ́lìyà pàápàá jùlọ ètò ní ṣe pẹ̀lú tafsir Qur'an Karim tí ọdún 1444 eléyìí tó ṣe déédéé Ramadan ti ọdún 2023 abẹ́ Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ lọ́wọ́ bá ilé ìjọ ọmọ ìgbéyàwó ọlọ́dún fún ṣe wá láǹfààní jẹ́ kí ó níbù lápá dáadáa nínú gbèsè ayé wa bó tilẹ̀ jẹ́ pé tafsir Qur'an kò fìgbà kan dúró nínú mọ́tà tó wá bí báyìí àmọ́ tafsir ìdínà Ramadan ibi tá a fi ìdí lẹ́sì ibẹ̀ náà ni a ti gbé lọ́dún yìí Suratu Ra'd Suratu Ra'd òun náà ni a ti máa tẹ̀síwájú pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run súra fi a yìí tí ṣe súra tó ra'ad súra tó ní ó bẹ nínú àwọn àfáà tí wọ́n ní màkíyà ni ó sì bẹ nínú àwọn àfáà tí wọ́n ní màdàníyà ni ìpè súra yìí lẹ́yìn bàtà nẹ́bí ṣe ń jẹ́ sọ kalẹ̀

àwọn ayọ̀ eléyìí tí ó jẹ́ ti ìlú tó sọ̀kalẹ̀ lẹ́yìn ìdíjọ́ yóò wá wípẹ́ ẹ̀kọ́ tó ń bẹ nínú súra yìí wọn ló ṣe pàtàkì tẹ̀síìrì wa tọdún yìí àwọn tíra tẹ̀síìrì tagbára lé nínú wọn ni tẹ̀síìrì àtọ́bẹ̀rí tí a fọ́ àwọn Ibn Jarir دخل تفسير الإمام البغوي معالم التنزيل دخل تفسير ابن كثير نعم تفسير التي أكبر عليه من تفسير هو دخل تفسير أفا عبد الرحمن بن الناصر السعيدي عليه, آه، آه، عليه رحمة الله àti àwọn àlàyé àwọn àpónímọ̀ tẹ̀síẹ̀ a ní jáde kúrò ní ọ̀rọ̀ àwọn tó ṣáájú nítorí wípé àwọn tí wọ́n síwájú wa ọlọ́run bá fún wọn ní àgbọ́yé àlàyé tafsir al-Qur'an àbí Allah subhanahu wa kí ó mẹ́jẹ̀ fáwà náà ní àgbọ́yé Suratu Ra'd من مقاصد الصورة من مقاصد الصورة kí ni àwọn ẹ̀kọ́ eléyìí tí a fẹ́ káyí mú nínú sóra eléyìí tí a fẹ́ mọ̀ gbé ẹ̀wò yìí ẹ̀kọ́ pọ̀ ṣùgbọ́n àwọn àfọkànsùn àti àfojúsùn tá a fẹ́ kí ó máa bẹ lára kó wa wa nígbà tí a bá láǹfààní àti gbọ́tùmọ̀ àlàyé súra yìí délẹ̀ wọ́n ní àkọ́kọ́ náà ní bayanu àkíkọ̀tì kúwàtì wọ̀lùkúdùrẹ̀tì ìlàhíyá wàmọ̀bọ̀ yìí à súra yìí ṣàlàyé fún wa bí agbára ọlọ́run yìí tó àti àwọn nǹkan àmì eléyìí ló ṣe wípé a mọ̀ rí tí ó sì mọ̀ júwe títóbi agbára ọlọ́run torípé ẹni tí ò bá mọ bọ́lọ̀ ń ṣe tó kò ní bẹ̀rù ẹ̀wù ẹni bá mọ ọlọ́run pẹ̀lú títóbi rẹ̀ pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú búbu ààyà rẹ̀ èyí ó gbà wípé alágbára lọ́lọ́run súrà yìí ó fẹ́ júwe ọlọ́run fún wa ká mọ títóbi rẹ̀ ká bàa lè mọ̀ wípé ẹrú la jẹ́ àjẹ́ kankan níwájú ọlọ́run bákanáà wà ìbáàtùn wáàdì wàlwàáyìn wà súnà tìláàrí ìtàbílì wà tàbí súnà yìí bákanáà ó fẹ́ ṣàlàyé fún wa àwọn àdéhùn tọ́lọ̀ ń ṣe fún gbogbo ẹni tó bá ṣe tọ́lọ̀ ẹnìkan ò ní ṣe tọ́lọ̀ ọlọ́ṣàdéhùn ní tí ó ṣe fún láyé àti láìpẹ́ wàlwàáyìn

ọ̀nà tọ́lọ̀ tí ma ń yí ìgbésí ń padà yálà tí ń dáa fẹ́ ni àti ń dáa fẹ́ sóra yìí ọlọ́run ó ṣàlàyé ẹ̀mẹ́ tó bá rí bẹ́ẹ̀ a lọ sínú sóra أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق bẹ̀rẹ̀ títúmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba allah onáàni arahman onáàfi tún ni arahim àwọn orúkọ ọlọ́run ọba ó pọ̀ arahman látara arahman arahim látara arahman ìkẹ́ ọlọ́run ọba ó pọ̀ kódà wáṣì ájí rahmatuhu àdára ìfẹ́ ọlọ́run àánú ọlọ́run ó pọ̀ ju mi jẹ́ níyà rẹ̀ lọ ọlọ́run bá ròyìn ara rẹ̀ pẹ̀lú ó sì sọ́ra rẹ̀ lórúkọ arahman ọba ọlọ́pọ̀lọpọ̀ ìkẹ́ arọ̀hìn ọba tí ó sa àwọn olùgbàgbọ́ òdòdó kẹ́ tó bá dìjọ́ mẹ́ta ìpèyà mọ̀ lọ́lọ́ Súrátù Ra'ad ó náà ni ọ̀kan nínú àwọn súwà nínú Al-Qur'an èyí ni ló tẹ̀lé Súrátù Yusuf Súrátù Ra'ad ẹgbà ọ̀rọ̀ ara, ẹ̀rì kó ti fẹ́ ara, wọn lágbọ́wọ́ sọ wípé àrọ̀ ájù lédè Yorùbá àwọn sọ wípé àrá wáyé wa ṣe inú lágbáwà láti mú ni àgbókàfẹ́ ara wọn bẹ́ẹ̀ àrọ̀ ájù àrá wọ́n sọ nítorí pé èyí tó jọ mọ́ra ara ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ẹ̀ níbẹ̀ nínú súra ìdí ni ẹ̀ tó fi jẹ́ pé súra yìí oúnjẹ súra tó rọ́hàn súra yìí àwọn lè máa ṣe mà wípé gbogbo nǹkan tó ni sí tó jẹ́ pé súra kan yóò mọ̀ bẹ̀rẹ̀ al-Qur'an yóò mọ̀ jẹ́ ar-ra'd látara àdíélé nípa ọ̀rọ̀ àlá àrínú mùsùlùmí tó dìde bèrí nípa ọ̀rọ̀ ara yìí nípa ọ̀rọ̀ ara àrí nínú ẹ tó jẹ́ mùsùlùmí tó ń nípa kódà bí wọ́n ń sàfi di ara yìí sọ́dọ̀ ẹ̀dà ọlọ́run ẹlùmí nígbàgbọ́ wípé ara fẹ́sàn kó lóní a máa fi bá àwọn ẹni tó bá jẹ́jà èyí ni ń bẹ nínú ẹ̀mí mùsùlùmí ní ìdígbọ́n tí ò jí padà nítorí pé yóò máa rí àwọn ìtọ́ka sí kan wípé nítọ́ka ara sán ó sì lọ bá ẹnìkan nínú ilé ó sì kú yóò ní òun ò rí ó tó méjì mẹ́ta tó sojú òun rí bó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn olùsọ̀kọ́ ó bá dé wọ́n bá ní àwọn làwọn lòkú ẹlógún èyí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àṣà Yorùbá tó ní bẹ inú ẹlòmí tó jẹ́ mùsùlùmí àbáà ní ìgẹ tó náà ọmọ sọ wípé à kò sí tako lóòtọ́ ni o kí ni tó bí àrá kí ni ìdí tí àrá fi ń sán ọlọ́wọ́ bá jẹ́ kó yé wa anẹ́lúwa Muhammad sallallahu alaihi wa sallam ẹgbàwà hadith méjì kan bẹ tó ṣàlàyé rẹ̀ fún wa ẹgbàwà ti alimamul Bukhari nínú al'adabul mufrad tó ṣe pé hadithun mawquf ala ibn rọ̀bí ọláwù tààrà àmì ẹgbàwẹ́ ẹlẹ́ẹ̀kejì èyí ni hadith tí ìmáàmù Tirmidhi wọ́n gbà wá àfáwà Ahmad bin Hanbal nínú mọ́sílẹ̀ wọn àwọn náà gbà wá bẹ́ẹ̀ àfáwà al-Aisani àwọn náà wọ́n mú wá àwọn ẹgbàwọ́ ọ̀rọ̀ yìí ká kí ni ìtumọ̀ àlá kí ni ìtumọ̀ àrá kí ní fà tára bí ń tán ṣé Ṣàngó ní ń bínú àbí òòṣà kan ló bínú bákan náà ẹni tí ò wá tún gbé ara lérí àṣà tó gbára lérí ìmọ̀ sáyẹ́ǹsì ẹlòmí ò ní Ṣàngó kàkàkọ́ àwọn nǹkan ló ṣẹlẹ̀ tí ó bá ti wípé mọ̀nàmọ́ná sá tí temperature heat temperature atẹ́gùn tó wá gbóná tó gbóná gan bí nǹkan bí 50,000 degrees tó bá ti wá lágbára báyẹn tó kọlura wọn yóò wá strike ara yóò wá sàn àgbójúwẹ̀ tó súnmọ́ ẹ̀rí wípé iná náà fà sílé negative and positive abẹ́fẹ́ wọn ò sì gbúdọ̀ kára wọn abẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ ká mọ̀ ìlú negative and positive lẹ́nu abẹ́kùn sọ́mà tẹ́bá kára wọn gẹ́gẹ́ bó jẹ́ pé táwọn ilé ìbá kára náà yóò wù iná abẹ́kọ̀ọ́ lightning yẹn yóò fi ṣàrà tọ́bá ti ṣàrà yẹn yóò dùn tí náà kan bá kára wọn ti tọ́bá pa ẹ̀ẹ́dì tó dùn gbù abẹ́kọ̀ọ́ àpèjúwe tó súnmọ́ fún léèmọ̀ láti gbogbo yìí ìpè iná tó sáàrù sàrà yẹn dúdú tó dún yẹn òun ló ṣe dédé ibi à èyí náà ń ṣẹlẹ̀ nìkan ìpè kò sí ẹ̀rọ ní pa iye tàbó kankan iye jẹ òǹkó kankan àwọn iṣẹ́ kan ní lọ ní sọ́mà tó jù bá fẹ́ rọ̀ tó jẹ́ ká wáyé àmọ́ àwọn sáyẹ́ntìsì sọ tí wọn wọ́n rí ṣùgbọ́n àlẹ́ àlẹ́mú mọ̀nà kọlọ̀kọ́ owó lọ. ta ló lè máa rà á tó tọ́lọ̀ tó dá. ìmọ̀ sáyẹ́ǹsì gbogbo sẹ́yìn wọ́n ṣe pátá lábẹ́ mẹ́tọ̀ náà abẹ́ mẹ́tọ̀ náà ni ó ti máa ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n kí ló dé kí mẹ́tọ̀ ò máa jẹ́ mẹ́tọ̀ gàgàgàgà ọlọ́run ni ó ṣàlàyé. wáàyí ni ó sọ̀rọ̀ revelation ni ó sọ̀rọ̀ ìmáàjì wo òyìnbó mi yìí kí ló dé táwọn ará tí wọ́n ń sọ. Ànábìwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. Ó jẹ́ tí wọ́n ń sọ yẹn. Sọ́wọ́n tó ń bí lọ mẹ̀láìkà. Igbe mẹ̀láìkà. Ṣé àmà pé sáyẹ́ntìsì ò ní Kò lè gbà pé ìwádìí ìjìnlẹ̀ rẹ̀ kò lè ibi tó dé ma ń ló sọmọ àmọ́ mùsùlùmí agbọ́dọ̀ nígbàgbọ́ wípé Ànábì sallallahu alaihi wa sallam ànábì parọ́ wa ma yanṭiqu 'anil hawa in huwa illa wahyun yuha ẹgbà wa àtàkọ́kọ́ an Musa ibn Abdul Aziz láti ọ̀dọ̀ àfáwà Musa ibn Abdul Aziz qala haddathani al-Hikam قال حدثني إكرمة أن ابن عباس ولا قوى ابن عباس كان إذا سمع صوت الرعد ونجي أقوى عبد الله ما عباس تبقى ترى قال سبحان الذي سبحتنا ìdí máa ń sọ ní pé lọ́ọ̀ tí tó pọ̀ ọlọ́run ọba tó ṣe àfọ́ Abdullahi ibn Abbas wọ́n ní tẹ̀rí àmà tẹ̀rí yẹn mẹ́lẹ̀mù yẹn àkùnlùgbé kẹ́mẹ̀ yẹn àkùnrọ̀rí lọ́gánì wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tí ń dára tó bá fẹ́ pe àwọn ẹran tí ń dà tó gbólóhùn yẹn ó lágbára olóòjà hadithi yìí hadithun hasan hasanahu alazani àfọwọ́ aṣẹ́kọ̀lọ́gbàni wọ́n ní hadithun hasan yìí eléyìí tó ń bẹ nínú jíra al-imam al-bukhari tí a mọ̀ sí al-adab al-mufrad hadith ẹlẹ́ẹ̀kejì tí al-imam rahimahullah حدثنا عبد الله بن عبد الرحمن قال أخبرنا عبد النعيم عن عبد الله بن الوليد وكان يقول في بني عجل عن بكير بن شهاب عن سعيد بن جبير عن ابن عباس رضي الله تعالى عنه قال أقبلت اليهود إلى النبي صلى الله عليه وسلم وأنا ويهودي ولو النبي صلى الله عليه وسلم فقالوا يا رسول الله يا أبا القاسم wọ́n ní àpò rẹ̀ bàbá kọ́sùn alẹ́gbẹ̀ẹ́ ń tọ́ka sí wọ́n ní àbírìnà àmì ràd náà wọ́n ní fún wa ní òun kí náà ń pè láàrín àwọn ìbéèrè káwọn ìyàwó tí máa ń pè lọ́wọ́ àmẹ́sàn láàrín tẹ́lá yàwó bí mímọ̀ fún èso wọ́n wà fẹ́ mọ̀ èso dodo ni ànẹ́bì jẹ́ ànẹ́bì ọ̀lọ́ wọ́n wá sílẹ̀ wípé kí ní dára gan kí ní mọ̀ ń fà kọ́ọ̀lì mẹ́lẹ́kùn nílẹ̀ mẹ́lẹ́ ànẹ́bì wa mú ọ létí pé mọ̀lẹ́yíkà kan nínú àwọn mọ̀lẹ́yíkà wọ́n ti lọ bí fàhà tí ọlọ́run ọba fi sí ìdí ètò òjò rírọ̀ máàwó mahari minari yọ̀sókò bí asọ̀há ó ní nǹkan bí ọ̀pá èyí tó ló fi darí òjò àìkùsà ọ̀là gbogbo bá gẹ́gẹ́ bí òyìn ó rọ̀ sí yóò máa darí rẹ̀ síbẹ̀ fàkọ́ọ̀lù fáma hàdà sọ́ọ́ àlẹ́lì sùnà báwo wá ní ariwo táàmù ń gbọ́ kí ni máa kù kọ́ ìdájúrúwú àtàhàmà wọ́n ní dídágbé tí màlẹ́kà yẹn bá jáde mọ́ ẹ̀sùjò ìdàgbàjára wú àtàyànjẹ ìyá ilẹ̀ àìsàn omi tó bá jáde mọ́ báyìí obìnrin ọ̀fọ́n lọ sí gbogbo ibi tí ọlọ́run bá pa láṣẹ pé yóò àníbi wàhálì wọ̀sán ọ̀rọ̀ tí ànábì sọ yìí hadith àkọ́kọ́ mọ̀kúfù ni Abdullahi ibn Abbas ló sọ èyí tí ń bẹ nínú al-adab al-mufrad ẹlẹ́ẹ̀kejì yìí tí máa mú pérébè nígbà wá hadithun sahih hadith ọlálàáfíà ni àfọ́ àwọn ṣe kọlọ̀dá ni wọn àwọn náà mú àfáwà al'aifani bákanáà àfáwà tọ̀bọ̀rání gbogbo wọn ní hadithi tìtìrìmìlì ìmọ́lọ́lá lásìá àfáwà ahmed shakir gbàtàwọn náà ṣe tààlì lórí mọ́sánàjì imam ahmed bin hanbal wọn ní ọlá lásìá ju gbogbo ẹ lọ ìbẹ̀rẹ̀ lọ́ọ̀ ti ọ̀rọ̀ mi àwọn àpá àwọn amújáde ń lè pé ilé ìgbẹ̀mí ṣáàrì ọlọ́run tó dára òun ló sọ tí ń bí àlàáfíà sáyẹ́ntìsì kan ló dáa tó ní pé nínú ìrònú ọmọ ní ilé ìta sọ yìí ẹlòmí òyìn ẹrù ẹ̀mẹ̀jẹ̀ ajá tẹ̀lé mọ̀lẹ́kà ló lọ́nà gbogbo náà tí sáyẹ́ntìsì ló dá sọ́mọ̀ ní. àádọ́ náà kò sáyẹ́ntì ó yẹ wà àmọ́ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ nípa tó ń ṣẹlẹ̀ nípa àlá tó tún ọlọ́ nítorí sáyẹ́ntìsì ni wọ́n sọ ṣùgbọ́n àwọn ọba tó ní sọ́mà tó sì ní àrá ọlọ́run sọ nínú al ní ààyè kan nínú súrà káfẹ́ tù A'udhu ọlọ́run ní òun ọlọ́run ó jẹ́ ká mọ̀ wípé àwọn àrákẹ́rí yẹn níṣẹ́ ló máa ń sàfùmọ́ látara pé màláíkà igbe màláíkà ni wàlìmàláíkà tún ní fi ìfàtì àwọn màláíkà náà gbọ́dọ̀ ẹnu wọn tí wọ́n ń sọ síta òun làrá látara ìbẹ̀rù ọlọ́run nígbà tí ọlọ́run pa wọ́n láti kan máa darí òun ìyẹn túmọ̀ sí wípé àyà kùránì náà ó tún gbé ó fẹsẹ̀ ti hadith yẹn ó fẹ̀yìn ká lè mọ̀ wípé gbogbo nǹkan tá a bá kú nínú ìmọ̀ sáyẹ́ǹsì nípa tàlá bó ṣe hàn sí wa nípa àrá bó ṣe hàn sí wa nìyí ṣùgbọ́n ìpàdé sọ́lá àtàlàmù sọ yìí bó ṣe rí gẹ́lẹ́ bó ṣe rí torípọ́lá tó dáàbà olóńgbà wọn sọ tó bá wá rí bẹ́ẹ̀ ibi tá a fi ibi tá a fi yà síbẹ̀ ní pọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ti sọ nù látara ọ̀rọ̀ àrá àrá ẹlòmíì omi Ṣàngó ni Ṣàngó lọ́wọ́ mẹ́ kí Ṣàngó tó láyé làrá ti ń so ká mọ́ tètè gbé gbàgbé rìn tára bá sábẹ́ nìkan bá kú àrá nǹkan ló pa Ṣàngó kọ́ ló sọ̀kò ma sóbìyí tó bá jáde bọ́yà lójú nígbà míì ẹni tó bá ní hypertension lára tó bá hypertension tó lè dákú torí ariwo tó lọ́gbà ẹ̀ bẹ́ẹ̀ni kan rìn lọ ọmọ bá tó lẹ́yìn tó bá ti páyà lójijì ó lè takú ó sì gba òṣìṣẹ́ kìá so ó ṣe é ṣe kó ṣe wípé ariwo àrá yẹn lójijì sẹ́ni òun ló ṣe sábà gbogbo ẹ̀ ṣùgbọ́n pé àrá nǹkan lòkò kan gbẹ nísàkó wá sọ yà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الإسلام لربك الحق ولكن أكثر الناس لا يؤمنون ìbẹ̀rẹ̀ súra yìí ọlọ́wọ́n bá bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn alhuruful muqatta'a àwọn alhuruful muqatta'a ó ń bẹ nínú alkùránì àwọn súwárù kan bẹ gẹ́gẹ́ bí súratul Baqara alif lam mim orúkùn mọ́tọ́ àníyẹ súratù Ali Imran ó bẹ Yunus Yusuf tàbáwò bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn súwárù tá ọlọ́bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àràfí tó jẹ́ jígé tí ò so papọ̀ láti lè mú túmọ̀ wá ìgbà ìgbẹ́ ó lè jẹ́ àràfí kan bí sọ́ọ̀d bí nùn bí kọ́ọ̀f ìgbà mí ó lè jẹ́ àràfí méjì bí hàmìm ìgbà mí ó lè jẹ́ àràfí mẹ́ta ó sì lè jù bẹ́ẹ̀ lọ nínú àwọn èyí tó lè jẹ́ fún mẹ́ta ni àbí kó jẹ́ àràfún mẹ́rin mẹ́ta ni alif ó sì lè jẹ́ fún mẹ́rin alif lam ó sì tún lè jù bẹ́ẹ̀ lọ àwọn àfáà ẹnu òkú lórí kí ni ìtumọ̀ àwọn alìmọ̀rọ̀ àmọ́ méjì náà ló fẹ́ tẹ̀sùn ló ṣe ń gbára lé nínú méjì ọ̀kan náà ni wípé àwọn àlùrúfùn mọ̀kọ́tọ̀ àyí ọlọ́wọ̀n bá mú wá aláṣẹ̀bílì ìkọ́ wàtẹ̀bí ilá ìjáde fòkàn ọlọ́wọ̀n fẹ́ fi pé àkíyèsí wa bí gbàtẹ́nìkan lọ àwa fẹ́ pè àfẹ́ dáná ee ẹ̀rí wẹ̀ àwa sọ nta fẹ́ bá sọ ọlọ́run ní àìsíláàmì bẹ́yà bá gbé ìlú kí náà fẹ́ bá wà sọ lìtẹ̀mbí àìsíláàmì mọ́ kí ni ìtumẹ̀ èyí ó fẹ́ sí àti láti lè jẹ́ ká mọ ẹ̀jáàdù kùrán nípa kùrán nìyí ìwé tó ṣe wípé kò sẹ́ni tó lè sọrú ẹ̀ ọ̀rọ̀ tí ò sẹ́ni kẹta tó lè gbérú ẹ̀ kalẹ̀ fẹ́ bá wá lè ṣe àwọn ará sí tó papọ̀ tó fi kò á nìyí ẹ̀yìn ẹ̀sìn ẹ̀yẹ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé ó kọ súra orúkọ súra yàtọ̀ àmẹ́sọ́lá àyọ̀sẹ́lẹ̀ àwọn tàbí máa ń sọ wípé àdẹ́bìmọ̀ ń ka súra tó alìsìláàmì wọ́n máa fi ń sọ súrà lórúkọ ju gbogbo ẹ̀ lọ ọlọ́wọ́n ọba lọba tó nímọ̀ jù lọ tàbálà ọbẹ̀ máa túmọ̀ pé ali aláwù nìyẹn lam labifu mim muhammadu rọ adam ẹlùmí lè yẹn ṣùgbọ́n àwọn ọbalọba tó nímọ̀ jù lọ lẹ́bi tó gbà lérò lérí ẹ̀ Alif Lam Mim Ra Alif Lam Mim Ra Tilka ayatul kitaba Ọlọ́run ọba ní ká fẹ́ ta ń sọ ọ̀rẹ́ ní tilka ayatul kitaba ìtẹ̀fẹ́ mọ̀ gbọ́ yìí Tilka ayatul kitab. Tilka ayatul ni àwọn ọ̀rọ̀ ọlọ́run, àwọn àmì ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ń bẹ nínú níbi pẹ̀lú ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n, Bó jẹ́ jẹ́ pé a rí ẹ̀gbà wá kan nínú ọ̀rọ̀ àwọn tó ṣáájú. tí wọ́n ní al-Injil àti àtàwọ́rá ọlọ́wọ́n bá ń tọ́ka sí wọ́n ní ṣùgbọ́n tafsiri tafsiru báyìí torí pé ta bá wo sèyá kọ̀ọ̀rọ̀ tó ń bọ̀ àti èyí tó ń bẹ lẹ́yìn tó ní ṣe pẹ̀lú contextual meaning ó jẹ́ ká mọ̀ wípé al-Kitab bá ń tọ́ka ń sí bí al-Qur'ani ní tilka ayatul kitab ọlọ́wọ́ bá ní ẹjẹ́ tí kẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tẹ́ máa gbọ́ níbi kò sọ́rọ̀ èèyàn bẹ̀ ọ̀rọ̀ tẹ́ máa gbọ́ nínú ìwé ọlọ́run títí alukur'an afáwa abdulrahman ni wọ́n sọ ìjẹ́ ìmọ̀ ẹ̀gbọ́n nínú alukur'ani gbogbo ń tẹ́ bùkátà nínú àwọn ìpìlẹ̀ ẹ̀sìn ní ẹgbọ́n bẹ̀ àwọn kẹtẹ́ bùkátà sí nínú àwọn ẹtúntún ẹ̀sìn ní ẹgbọ́n bẹ̀ la ń sọ ní gbogbo wípé kùránì ti tó wa kó sí nǹkan kan kùránì nìkan ó tó fún wa láti sin lọ kùránì tó fún wa láti sayé kùránì tó fún wa láti ṣòwò kùránì tó fún wa láti dájọ́ kùránì tó fún wa láti ṣèlú kùránì tó fún wa tí mo wá sọ súnà sí o mẹ́sì nígbọ́ o èèyàn máa ń mọ̀ wọ́n lè ní ajẹ́gbé ìdáǹtọ́ náà ní pé súnà òṣìṣẹ́ wa ìdí mo gbà lérò ní wípé kùránì súnà ń tàlàyé kùránì méjèèjì ń ti tó kódà kó mọ́ ìdí ni ẹgbẹ́ ọba gbẹ́gbẹ́ tí ń ka ààyà tó ìsìta bẹ̀. àwọn ilẹ̀ máa gbọ́ ní ọ̀rọ̀ ọlọ àwọn èèmọ̀ tẹ́jú ò gbọ́ rí tí ó tẹ́ èèyàn bá gbọ́ èèyàn bá di imú yóò wúlò fún ni láyé àti lọ́run Wọ́n láti ní Ọlọ́run ọba ní wá lẹ́dẹ̀ ohun tí là ilẹ̀ ìkàmí rọ jíkà lọ́hán. Ọlọ́run ọba ní alìkìtáàf tí mò ń sọ yìí, ó náà ni wá lẹ́dí ohun tí là ilẹ̀ ìkàmí rọ jíkà lọ́hán. Wọ́n Ó náà ni ìwé, Kùránì ni ìwé náà eléyìí tó ṣe pé wọ́n sí là ilé kàmí rọ́bì èyí tí wọ́n sọ kalẹ̀ wá bá ọ tí wọ́n mú wá bára nẹ́bì ní rọ́bì látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ àlàákù rúfíà wọ́n fún ní rọ́bù ó gbadúrà àlàákù yẹn ṣé ní rọ́bì kà ló bá lọ ni tó bá yẹ pé àlàákù yẹn tó bá yẹ pé rọ́bùkù ó náà ni àlàáfì abẹ́kọ̀ yóò máa jẹ́ bádàlì ìtumọ̀ méjèèjì náà ló wá wọlé àlèjọpọ̀ wá lẹ́dẹ̀ ẹ̀rùn sílẹ̀ ilẹ̀ ìtàmì ọ̀rọ̀ pítà làáp wọ́n lẹ́rí látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ aláhàpù ọlọ́run ọba náà wúwà aláhàpù tẹ́ẹ̀bá ti tẹ̀kìdí ìlú hádùfù wúwà yóò máa jẹ́ wípé ọlọ́run ọba tó sọ Kùránì kalẹ̀ fún ọ lọ́bọ̀ òdodo ọba tí ò ní bẹ̀rẹ̀ ni ọba tí ò lópin ni lórí gbogbo nǹkan pátá òdodo lọ́lọ́ ojódodo níròyìn ojódodo níṣe ojódodo ló kọ ọlọ́run ọba ọba òdodo ni ló sọ àlùkùránì kalẹ̀ fúnra nẹ́bì bọ́lọ́run bá wá jọ́kọ̀ òdodo òdodo làlùkùránì ọ̀nà kan àbí ká sọ wípé alẹ́bí ìwọ́lẹ́bí ohun sílẹ̀ ilé ìtàmì rọ́bí pẹ̀lú àpò àbí ká sọ pé àlàáfò yẹn gan ń tọ́ka sí alkùrán wàlẹ́bí ohun sílẹ̀ ilé ìtàmì rọ́bí dájúdájú ìtọ́lọ̀wọ́n bá tókèrè ń ṣẹ́ jẹ́rẹ̀ àmì mẹ́bí sọ́lá àlọ́sálàm alhaqu ni òdodo ni méjèèjì yẹn la lè gbé sí ọlọ́run ọba fúnra ẹ̀ òdodo lọ́lọ́run alukọ̀rán tọ́lọ̀ ọba fẹ́ràn ń tẹ́fà nàbí sí nǹkan míì tó bá ti yàtọ̀ sí ìṣòdodo ìwé wo lẹ fẹ́ fi wé ọ̀rọ̀ wo lẹ fẹ́ fi wé ọ̀rọ̀ tọ́lọ sí alukọ̀rán ìwé tó ṣe pé láyé àti ìlúbá bílù mi ń bẹ́ ìyàdé ìwà láàmì nǹkan ìfìyí. Ìyàdé ìlúbá bílù mi ń بين يديه ولا من خلفه تنزيل من حكيم عليم nítorí pé alukuraan ìṣọ́ ọlọ́wọ́n bá ń bẹ pẹ̀lú ẹ̀ ìgbàdánẹ́bí ń bẹ láyé ọlọ́wọ́n bá ń sọ ìgbàdánẹ́bí òtún sí láyé máa àbú ọlọ́wọ́n bá ń bẹ pẹ̀lú alukuraan ọlọ́wọ́n bá wá ní alukuraan yìí Àfáwà Abdurrahman nínú Sàìdí nínú tafsiri wọn, wọ́n ni wà iná lẹ̀bí oúnjẹ́lá ilẹ̀ rọ̀sọ́lù min rọ́bì yìí wà lákùnrin bí. Dájúdájú Al-Qur'an, èyí tọ́lá wọn bá sọ kalẹ̀ fánìtẹ́bì nínú gbogbo òwe pátápátá, òun nìkan ló ṣẹ́kù lódodo. Tó tẹ́ẹ̀ ní bá ọwọ́ ọmọnìyàn bẹ̀ àfikún ò sí ń bẹ̀ àyọkúrò ò sí ń bẹ̀ ó náà ni alukur'an bákan náà ni a ní àkàbárọ̀ owó sí díkún gbogbo tí kùránì bá ń sọ fún wa nílò ní táwọn ò bá àfi tí ò bá wa láyé àfi tó ti ṣẹlẹ̀ ká tó dáyé tálùkùránì bá ń sọ fún wa ká gbà bó ṣe rí náà ni kùránì ṣe sọ bákan wà àwárẹ̀rọ̀hù wà nàwà ìyí adìlú gbogbo àṣẹ tọ́lọ̀wọ̀n bá pa wá nínú alkùnránì léyìí déédéé ni àwọn tọ́lọ̀wọ̀n tó bá ní ká mọ́ṣe nínú alkùnránì ọlọ́run òbí ṣe bá fún wa léyìí dọ́gba ń dọ́gba ni gbogbo ẹnikẹ́ni tó bá wá gbájúmọ́ alkùnrán wàhálà ìlú tí èyàn sì ń kẹ́kọ̀ọ́ alkùnrán tí èyàn gbájúmọ́ tó nímọ̀ nípa ẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ káànà ní ààrẹ ìlú ìdìlhaq tá a bá ń sọ fẹ́ ni tó nímọ̀ òdodo

ló fi jẹ́ pé ọ̀rọ̀ èèyàn ló jẹ́lẹ̀ wa lérí káfí ma àwọn ọmọ wa kídìlé wa kó jẹ́ ìdílé alìkùrán kálùkùrán ó jẹ́ ìpìlẹ̀ gbogbo mọ̀ta bá fẹ́ lè fi mọ́ wa lọ́wọ́ ولكن أبصر الناس لا يؤمنون ربنا ولكن أكثر الناس لا يؤمنون ولكن أبصر الناس لا يؤمنون Bàbá ọmọ bá sọ ọ̀rọ̀ Al-Qur'an, ó pè lódodo, bọ́lọ̀ bá pè nǹkan kan lódodo, ta lẹ́nu ẹ̀ta, ó pè nírọ́ ọlọ́lọ́dọ̀lọ́ ní Quran lápòkèdélẹ̀ bí nǹkan kan bá wá ń wọ lójú lọ wá mọ̀ àdípò béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ kọ́ṣàlàyé ẹ̀fún ọ ọlọ́run tí kò ti wá lódòdó tó náà ẹgbẹ́ ọdún bá Quran ṣe lódòdó tó ọ̀hún náà síbẹ̀síbẹ̀ ولكن أكثر الناس لا يؤمنون ọ̀gọ̀rọ̀ àwọn ahụ ò ولكن أكثر الناس لا يؤمنون ọlọ́ni ṣùgbọ́n gọ́ọ̀rọ̀ àwọn ènìyàn ń sọ yíò yé wọn ẹlẹ́mí ìgbà bọ́ọ̀rọ̀ ní Kùránì ṣe gbódòdó àwọn sàyẹ́ntìsì sọ pé ní jẹ́ ṣe wá ń sọ ọlọ́wọ́ bá ní wà láàkí ní àbárọ̀ náà sí láàáyò mínú àyíwò làwọn gbọ́ tí wọ́n wo mẹ́jà tí wọ́n bẹ̀rẹ̀ tàbíkì fáktì tí wọ́n ìtí wọ́n rí ni wọ́n sọ lápẹ̀jú rẹ̀ ẹ̀yẹ máa wo ọkọ̀ ojú omi bó ṣe lágbára tó yẹn bó ṣe wúwo tó tí bá ń lọ lérí omi kò sì ní bẹ̀rù bẹ́ẹ̀ bá ti ju òkúta kan sínú omi tí ò tó ọkọ̀ ojú omi yẹn bó ṣe tó òkúta ó bẹ̀rù abẹ́kọ̀ lọ́ba bí scientist wọ́n kú fẹ̀ wọ́n sọ lọ́ọ̀ tó ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ lọ́ọ̀ pínlẹ̀ náà Sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n jọ́ pé ọkọ̀ ojú omi bá ń lọ mọ́lẹ̀ tó yẹn tó bá tẹ́rì tẹ́lọ̀ yóò lẹ́jọ́ náà tó tẹ́rì tí ojú ẹ̀dì wọ́n lómi náà ọlọ́run bá fẹ́ kó yẹ wa wípé òun fún wa nímọ̀ ìsìláàmù ìtako sáyẹ́ǹsì ó fẹ́ ká ṣèwádìí ṣùgbọ́n tá a bá ti ń ṣèwádìí yẹn lọ káàmọ̀ ẹ̀ fi ìsọ́dọ̀ ọlọ torí pé ó níbi tó lè mọ kapásítì ọpọlọ wa ó níbi tó mọ ibi tọ́lọ̀ fẹ́ ká mọ̀ láàmọ́mọ́ ẹwà máa rú tí tó omi lẹ́lẹ̀ ìlà ọ̀lẹ́ ìlú Ọlọ́pàá wá lé kó yẹwà ẹgbẹ́ bá kò kìkùrà ní ìdè lóòdòdó ولكن أكثر الناس لا يؤمنون ولكن أكثر àwọn àbó onímọ̀ tẹ̀síì wọ́n ní ọlọ́run ọba sọ wípé wà láti ní àkàrọ̀ náà alàkàríyà nínú déédé nínú ọ̀rọ̀ ó náà ní kí ọmọ mọ̀ generalize ọ̀rọ̀ pàápàá jùlọ nípa jímọ̀ èèyàn ò kárí gbogbo ẹ̀ lápòjú fẹ́ mọ̀ pé ah, ṣé gbogbo àfa àpàdà lọ ṣé gbogbo àfa lọ ọjọ́ èdè fẹ́ àfa aládùúgbò tí nínú fámìlì tí kọjá ní bí ó dá mọ́fẹ́ yìí jẹ́ láìsí gbogbo àfa agbọ́dọ̀ ṣe déédéé nínú ọ̀rọ̀ àbó orí ẹnìkan tí a ẹrẹ́ ní tó bá yẹ pé àwọn ọmọ ẹgbẹ́ yìí tún olùjáde yẹn àbí wọn máa ń lò jáde yẹn gbogbo wọn bẹ́ẹ̀ bá ṣe rí wọn gbogbo wọn náà ti yọ orí rẹ̀ tí wọ́n jẹ́ tí a mọ́sàn ọ̀la ọmọ mi náà ń bẹ̀rẹ̀ pé gbogbo òṣè ìwò yẹn kò ní bẹ̀rẹ̀ bí ẹ̀bá ti fẹ́ sọ kéyìn òṣè déédéé nínú ọ̀rọ̀ ibi tọ́ ọmọ mẹ́ ní ó sọ má generalize níbi tí màá rẹ̀ òdì ọlọ́wọ́n bá ọ̀sọ́ wípé kò ju èèyàn gbà fọ̀ àrùn gbọ́ ọlọ́wọ́n bá ní wa láti àpárọ̀ àwọn tí wọ́n pọ̀ àwọn tó pọ̀ yẹn tí wọ́n fáwọn kan bẹ tí wọ́n gbà gbọ́ wọ́n lè mọ́ pọ̀ fáwọn tó gbà áyà yìí àwọn àfọ́ àjẹ́kóyí wa ń bẹ̀ wípé gbogbo ògbà táyé mọ́ ń jáyé àwọn tí ṣe tọ́lọ́ èrè tó àwọn tí kọ̀ tọ́lọ́ èyí ó lè jẹ́ wà sí tẹ́sílíà fún àfọ́ àtọ́ ìṣe sí tó ọ̀fẹ́ sí gbogbo ìgbà wọ́n dára ìlànà súnà lọ́lọ́run o náà ní pé níbi pípọ̀ nígbà méjì mọ̀lẹ̀ síbẹ̀ òdò àwọn tọ́lọ̀ ń fẹ́ lò náà lọ́lọ́run máa ń sàmẹ́ta kọ́lọ́mọ́tà ìjẹ́ kọ̀ọ̀kan wá sínú wọn ṣùgbọ́n bí pọ̀pọ̀ ti ẹ̀yàn tó pọ̀ ẹ̀rẹ́ ẹ̀rí pé àwọn tí ó ṣe tọ́lọ́run ní pọ̀ kún ẹni tí ó máa ṣètò ọlọ́wọ́ bá lọ́wọ́lọ́wọ́ láti tó táwà yìí ọlọ́mọdé kára padà sí àbúrú ọlọ́run wà láti ní akitara náà ti láì pè náà wípé ó tilẹ̀ jẹ́ pé ọgọ́rọ̀ àrùn èèyàn wọn ò nígbà àwọn akónímọ̀ tẹ̀sí wọ́n sọ ọ̀rọ̀ méjì lérí àyà ọ̀rọ̀ méjì tí wọ́n sọ lórí àyà yìí náà méjèèjì ṣe papọ̀ sójú kan ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé áyà yìí ọlọ́run bá wọn mùṣìríkù mọ́kà àwọn ọ̀ṣẹbọ ìlú mọ́kà lọ́lọ́run sọ wípé torí pé gbà yẹn àwọn tó gba kùránì gbọ́ tó ń gbà fáwọn nẹ́sọ̀lá àtàlà wọn kéré èèyàn lè kà wọ́n ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ abẹnu gan àwọn èèyàn ńlá nílùú mọ́kà nígbà náà ọ̀ṣẹbọ ni wọ́n àwọn òjì ẹ̀dẹ́ gbọ́ kùránì wọ́n ní àwọn ọlọ́wọ́n bá ń tọ́ka á sí tọ́lọ̀bá sọ pé wà láàrin na àkùbárọ̀ na sílá yóò mìnú àwọn wọ̀nyí àwọn ọ̀sẹ́gbọ́ nínú Mẹ́kà ayàfin bẹ̀rẹ̀ sọ́dún kùrùkọ́ọ̀dì tọ́lọ̀wọ̀n bá jùsọ̀ wíwá kọ́ ọ̀rọ̀ rọ̀súùlù يا رب يا قوم اتخذوا هذا القرآن مهجورا ولا رسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا إذا كنت Ànábì ké Kùránì fún wọn kàràbẹ́ ẹkún wọn gbà á gbọ́ wọn ní ìrọ̀lù. Sáàmù ìrìnà òpòdẹ́ ni ọ́ ṣááìrù ni ọ́ akọrin ni ọ́ nígbà tó lórí ẹ̀mọ́ jùlọ́ọ̀nì ìwé ni ọ́ german èyàn ń ka alfọ́án ọ̀rọ̀ yẹn ó bì sí imagination yìí tí ẹ̀ ń tó jẹ́gbèrè ni ọ́ máa sọ̀rọ̀ tó dọ́gba tó wà lẹ́yìn mọ̀ wípé tọ́mọ ni ọ̀bá bẹ́ẹ̀ kò lódo kò sí tí wọ́n ní sọ fẹ́ni tó sọ fẹ́ni àlẹ́gbọ̀n wọn sọ fọ́lọ́ pé àwọn obìnrin ọlọ́ ìnà káwọn mi tákàdọ̀ àdàkọ̀ àdàkọ̀ àwọn èèyàn ní tó wọn lọ́bi tí wọ́n yìí ẹ dákun lásán kùrán kò fẹ́ gbọ́ hátà àwọn ọmọ tó fẹ́ la ha dẹ́sù kùrán wà ló bá òbí làálàkún tẹ̀sí. wọ́n ẹgbẹ́ kọ́ kùrán ìdí bá ga o kó làbí bá ń ké fún ẹ máa pariwo ẹ máa pàkúta sí kọ́rọ̀ sí ilé gbòjì ẹ̀mọ́lẹ̀ ìṣẹ́jú àwọn mọ́kà nígbà bó tilẹ̀ jẹ́ wípé akọ́ abdulrahman tó lè náà sọ̀rọ̀ ṣáìdì wọ́n ní àwọn kèfèrí ẹlẹ́bọ̀ọ́lù mọ́kàn àwọn náà mọ̀ nínú ọkàn ìpàlùkọ̀ á ní yìí kì í sọ̀rọ̀ yẹn torí àwọn náà máa ń sọ wọ́n sì lágbè kalẹ̀ tó yanjú ṣùgbọ́n kò sí àgbékalẹ̀ nìkan tó ṣe léwé àgbékalẹ̀ àgbékalẹ̀. Ìjọba ti rí ètò àdìdì ìrìnà àlọ́ àyíká Wọ́n wá ń takọ Al-Qur'an, ìṣẹ̀rọ́dán ní ti wọ́n mà gbogbo ní ṣùgbọ́n wọ́n kọ ti kú, kò mẹ́ta. Ẹgbẹ́ ẹlòmí ń bẹ̀ẹ̀rẹ̀ yóò rí mọ́ mà bóbi ní ṣùgbọ́n ìgbà. bí máa sọ ẹ̀lú ọgbẹ́ ẹ̀ta bí ti ní tó sọ, ó ní mo ti tèmi náà náà bóbi ní àmá ní ọgbà ọ̀rọ̀ parí èyí ń bẹ̀rẹ̀ àwọn tẹ̀bẹ̀rí ìlú mẹ́ta wọ́n tako Qur'an ní ti ìgbéraga ní ti pé a ní òdodo ọlọ́run bá ní wà láàrin àfisáró ìlà yòmínú láàrin àfisáró náà Èyí ọ̀nà inú ọ̀rọ̀ tí wọ́n fi tú ọ̀rọ̀ ó náà ni wípé ọ̀rọ̀ yìí bó ṣe kẹ́wọ́ máa àwọn òṣèbọ̀ ọ̀lú Mẹ́kà, bẹ́ẹ̀ náà ni Mùsùlùmí, tààdì jẹ́ Mùsùlùmí náà, ó ti ní èyí tó fẹ́ nínú àyà Qur'an àwọn àyà mi ń fẹ́ ní òfin ọlọ lóòrùn òun òun ṣe wọn bóòlẹ̀ yóò lè gba apá kan gbọ́ náà ọlọ tó ní ìgbà kejì bọ́ ẹwọ ọ̀rọ̀ rìbá ọlọ́wọ́ bára lẹ́rí láyá kòlú náà rìbá láyá kòlú náà ilá sí ilá kàmá yàkúmú lẹ́yìn ànàmọ́bàtò ṣe ìtọ́nù mílẹ̀ ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا ọlọ́run níbi ẹ̀rí gbogbo àwọn tí wọ́n ń jẹ interest àwọn tí wọ́n ń jẹ interest tí wọ́n ń fi owó ta owó lásìkò táwà yìí one thousand naira ó fi gba eight hundred naira rìbá ni ríbà ní pọ́blì òun ni èyí ló ti yí lójú bó ti lẹ̀ kí nǹkan ó lè tó yóò padà jẹ kí ló ṣe wá tó fi jẹ́ pé níbi ìnira látínlẹ̀kì owó ìnira yìí wá ní tánlẹ̀ bọ̀rọ̀ kó rẹ̀ lò ní ń bẹ òun ní ìtajà yóò súnmọ́ ẹ̀ta owó yẹn ẹ̀lẹ́gbẹ́ àwọn ọmọ wa wà látà ní kátóló bàbá ìdúró ní bá sì gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí ni ó bá wá láàmú nínú al-Qur'an ṣùgbọ́n àyà alìríyàwó méjì ẹ̀lẹ́ni mẹ́ta ẹ̀lẹ́ni mẹ́rin tó mọ́rẹ̀ ṣàlá èyí ń bá wá láàmú ṣùgbọ́n èyí tí ara wọn ò bá bá mú sábà ń ní fẹ́ gbọ́ láwọn àfá fi sọ wípé ááyà yìí kò mọ lórí àwọn ẹlẹ́bọ nìkan káwa náà ó wòra wa wà láàkín na akúsàrọ̀ nínú الناس لا يؤمنون ولكن أكثر الناس ọ̀rọ̀ ọba ń bẹ́ẹ̀ ni àwọn tó pọ̀ ànáàs lọ́wọ́ ọba sọ èèyàn ó ń bẹ́ẹ̀ lọ àwọn ẹlẹ́bọ̀ àwọn kèfèrí ó sì bẹ̀ẹ́ nínú àwọn tààlà gbàgbọ́ náà tààlà jẹ́mùsù ọgbọ̀n ọ̀rọ̀ yìí yìí ṣe gbogbo àgbèyí tó bá bá yíla mu tó bá bẹ̀ ẹnu yí mu àwọn tó pọ̀ jù nínú wa fún wọ́n ṣe ọlọ́run ọba tó dá wa ó mọ̀ wá ṣùgbọ́n ká rí mùsùlùmí tó pé gbogbo ń bẹ́ ẹ bá ti lọ́lọ́run ọba sọ wà ká lọ wà kọ́ fàǹdì ń tẹ̀lé fòtà ìṣèjú àfọwọ́n ọmọ ọdún ọkọ̀tọ́ bọ́rọ̀ bá tó lé ẹ̀ bẹ́ẹ̀ bá ti ka nínú àwọn díẹ̀ yẹ tí mo wà ń bẹ̀ tó wọ́n náà wà ń bẹ̀ walakin akthara an-nas la yu'minun Àfáwà Abdurrahman Bùnú Nasir Àfàìbí, wọ́n ní kí ni ìdí táwọn èèyàn fi ń ké Kùrán, tí wọ́n ń ka al tí wọ́n ń gbọ́ Kùrán, tí wọ́n ń lọ tẹ̀síì tààtù wá ń sọ fún òun gbàgbọ́ wọ́n ní túmọ̀ rẹ̀ náà ní wípé pẹ̀lúdáríkà àkàrùnà wọ́n ní torí pọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn zairu mọ̀tẹ̀fẹ̀ ìyẹn tí ò bá ti ṣe ìyàlá àǹfààní èèyàn ò bá gbọ́nà nù tá a bá nígbàgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú ẹ̀ á lò kan jẹ́mọ́ ẹ̀ àwa ń ké Quran abo ìdójú ká abo oyin ká abo oyin awoko ká abo oyin ọ̀kẹ́ ká ohun ọ̀kẹ́ ká síbẹ̀síbẹ̀ ohun yẹn nìkan náà ní lílo rẹ̀ ń bọ́. Afọ́ àwọn Abdulrahman Bùnú Sàádì ó ní tó fani wípé lè Ádámì sábàbí múùjì bìrì ìdìbà. Torí pé iye tó lè ṣokùnfà kí Kòránì káńkà yẹn ó ṣe wá láǹfààní kò sí lára wa.

wọ́n máa ké oníyíyé wọn inú suratul A'raf ọlọ́wọ́ bá ń sọ fún wa obìnrin mina shaytanir rajim bismillahir rahmanir rahim تعصرف عن آيات الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذون وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق يا الله gbogbo ẹ̀ tó bá ké kùrán náà ni kùrán ó ṣe láǹfà kìí gbogbo ẹ̀ tó ń ka kùrán náà ni ọ̀rọ̀ ọba yóò ẹ̀lú ní ẹlùmí ó wà á tún mú tó bá kà é ti tó ń gbọ́ ilẹ̀ kò rí bẹ́ẹ̀ nígbà wọn bá ń sọ bí ń sọ bí ń sọ nígbà wọn bá tó wá sọ lólórí pa àti lòsọ ọlọ́run ọba máa ń fi ìmọ̀ àlùkùránì iye mi bí ẹ̀ bá ti rọra rẹ̀ lẹ̀ fọ́lọ́ bí ẹ̀ bá ti rọra rẹ̀ lẹ̀ fọ́lọ́ sí ìtumọ̀ ọlọ́run ọba ti ṣe máa ń yé èèyàn ọlọ́run ọba ní mi ní jẹ́ wọn ọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn tó bá ti lẹ́nu mọ́tò mọ́tò gbogbo àwọn tó bá ti mọ̀ ń wọra làwọn ń tẹ́ àwọn làwọn ń ṣe jù lọ àwọn làwọn gbọ́ jù wọ́n máa kan ọ̀rọ̀ láwọn ọba ni kò ní ṣe wọ́n. Gbogbo ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ká na wọn. Bọ́lá ń sọ̀rọ̀ ya ẹ̀rù nígbà. Bọ́lá ń yóò fúyẹ́ lójú wọn bí ìgbà tó ṣe pé àwọn àtọ́ ọlọ́run ẹgbẹ́ ni wọ́n látara ìgbéraga ọlọ́wọ́ bá ní tí wọ́n bá ní ojú ọ̀nà tó tọ́ báyìí wọn ò nítọ̀ látara ìgbéraga wọn ni ẹ lóòótọ́ àmọ̀ ṣùgbọ́n kì í ṣe ẹnu ní ìlú ti ẹ̀ka gbọ́ fàdúrà ìta ni òlèṣòdodo fún yàn ọmọ tẹ́yàn bí inú bẹ̀rẹ̀ náà ó lè tún yẹn sí kí ló sọ la fẹ́ wò kì í sọjú orí ẹ̀ kí ló sọ la fẹ́ wò kì í ṣe pọ́ máa ké òfin náà kí ló sọ la fẹ́ wò kì í ṣe pé a bí ń kírun òjì bí yẹ ìyẹ́ òjì lọlé ọkọ náà gbogbo ẹni tẹ́lẹ̀ tó bá ti nígbèrè aga ìmọ̀ náà máa ń jìnnà sí wọn ni ọlọ́wọ́ bá ní wáyé yára ọ̀sẹ̀ bí ìlàmú ṣe láyá tàbídú sẹ̀bílá gbogbo ọ̀nà ẹ̀mọ̀ tí wọ́n bá rí wọ́n ò ní sọ́ in tó kílẹ̀ báyìí lọ́dọ̀ ní kò kílẹ̀ bẹ́ẹ̀ sì ni wáyé yára ọ̀sẹ̀ bí lọ́lọ́gbẹ́ yìí àti Ọlọ́run ṣùgbọ́n tí wọ́n bá rí ọ̀nà Nùbáyì yóò jọ wọ́n lójú, wọ́n máa rọ̀ wájà in tí ò bá tọ́ lọ mú, wọ́n máa sọ̀pọ̀ sí in tí ò dá. Ìgbà tí ń bẹ lórí ìmọ̀ òdodo, ṣùgbọ́n yóò máa rò wípé tí mo bá ti ń sọ òdodo, ṣé wọ́n ní máa tí òun náà báwọn kan. Bẹ́ẹ̀ bá wọ̀ bí a yìí púpọ̀ bí ẹ bá ti wọ̀ bí àmọ́lé púpọ̀ yìí èyí lè sọ torí báwọn èèyàn fẹ́ ń bẹ àwọn òṣè káàkiri lòdodo òsì wọ́n sì ń pọ̀ lé òsì fẹ́ pàdánù àkọlé yẹn ò wá ní bẹ́ sọ ìdí òní tẹ́ wọn lọ́rùn kó mọ́ bá pàdánù àkọlé ọ̀dọ̀ wọn kò sí tó bìyẹn jù gbéraga lọ ọlọ́ni máa ń pọ̀ yẹn lé ọlọ́ni fi yìí sí ìyàn lára ọlọ́wọ́ bá láwọn wọ̀nyí wàyí yára ó sẹ̀dílà lọ́gẹ́rì ẹ̀tẹ́sìdù sẹ̀dílà gbogbo ojú ọ̀nà ànùpátá ẹgbà wọn bẹ̀ wọ́n ma sọ̀pọ́tì kódà lórí ilẹ̀ náà sí ni wọn ṣùgbọ́n ní wọ́n máa gbé ẹ̀rì fáwọn tó ń ṣèbàjẹ́ ní wọ́n ma sọ̀pọ́tì wọn ní wọ́n ma kó wọn lọ́wọ́ wọ́n ti ń ṣèbàjẹ́ sínú ẹ̀sìn wọ́n ń ṣèbàjẹ́ síbi tọ́lọ́ yóò dẹ̀ lọ sọ̀pọ́tì wọn kódà yóò máa bá wọn wẹ́ẹ̀rì yóò mọ yóò mọ̀ yí lọ́rùn láti lè fi sọ̀pọ́ọ̀tì ìgbàjẹ́ àwọn tó ń ṣe ìgbàjẹ́ ó sì mọ̀ ọlọ́núwà àwọn ènìyàn bẹ́ẹ̀ bọ́rọ̀ bá délẹ̀ ibi tí wọ́n máa fi sí ibi ìgbàjẹ́ lẹ́ti máa bá wọn ẹ̀ ní gbódodo ọ̀rọ̀ lẹ́nu wọn. bẹ́ẹ̀sì ni wọ́n fọ́nú fọ́ra wọn ò náà ní ọ̀rọ̀ ọlọ́run ayà wa ó ń sàlàyé èyí ta sọ lókè tó wà lákínà fẹ́rẹ́sìlá ìmìnú ọgọ́rọ̀ àwọn èèyàn wọn ò kọ́ bí ara sọ̀rọ̀ ọlọ́run torí pé ilé èèyàn bá gbàgbọ́ dáadáa èèyàn bí ara sí bẹ́ẹ̀ bá ń ka Qur'an fi ṣàdúrà lọ bó bá ń kí

ìgbà tó máa túnmẹ̀ ìyá ọlọ́run ọba bà lẹ́rù ìkẹ́ àánú ọlọ́run pa léṣe kalẹ̀ ẹ̀fẹ́ tó bá ṣe sí ẹ ẹ̀rù gbà wípé ọlọ́run tó nínú wà nínú àwọn tó kẹwàá gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń bẹ nínú alukur'an òun ló rọ̀ mọ́pa gba kur'an pọ̀ kì í kan ó náà wọ́n á sílẹ̀ wọn wọ́n ń kà á lóòrèkóòrè tí ìbá jẹ́ rọmọbọ́n jẹ́mọ́ ẹlùmí ti gbé kùránì tó ṣí wò báyìí láti ṣe kò sì lè máa ka ìwé ìròyìn lójúmọ́ bó ṣe ń sin wíléwílé tó yọ parí gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ lọ́pọ̀ ìwá àtẹyọ bó ṣe ń ka tìbó yóò tún ka sínú yóò ka bọ́ǹjì yóò ka yóò tún wá fi alárùn yóò tún lè ẹ wá fi léèrè pé péjì kan nínú ọkọ̀ ẹ̀ tó kálé mi ó dẹ̀ ló bá gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ bí wọ́n na akẹ́sàrọ̀ náà ṣe láàyò mínú. mínú. akọ́ ẹ̀sùn kẹfẹ́ ó ní sàásùrù tọ́lá ń sọ bẹ́ẹ̀ ayé mi ní jẹ́ kí wọ́n gbọ́yé bọ́rọ̀ bá délẹ̀ níbi tó bá fẹ́ lẹ́rìí wá wọn ò ní mọ ẹ̀rí tó ṣe déédé ọ̀rọ̀ tí wọ́n sọ àfáà tí wọ́n ẹ máa wọ ẹlòmí pàápàá jùlọ àwọn oníbídà tẹ́lá fẹ́ ṣe bíbí àwọn kan lẹ́yìn wọ́n wà lọ ní alùpùpù tọ́lá wà lọ mú ẹ̀rí wá ẹwà ọ̀gá eléyìí yìí tẹ̀lé ọ̀rọ̀ yìí wọ̀ láyé eléyìí tẹ̀lé nígbà tí èèyàn lọ mẹ́rin wá fáwọn aláṣọ àǹkárá lórí ọlọ́rin ní ìmọ̀ àǹkárà àṣùwà so anẹ́sọ́lá alẹ́wọ̀sọ́lẹ̀ jẹ́bà lọ anẹ́bìlẹ̀ gbàwà ní alkùránì tọ́lẹ̀sọ́lá mọ̀ṣàlẹ̀ ọlọ́run yóò hàn náà gbogbo ẹni tó bá ti ní fẹ̀ẹ́nú gbogbo ẹni tó bá ti ní gbèrada tó rí tọ́lọ́run lẹ̀ lórí súnà lẹ́bí lẹ̀ tó ní fẹ̀ẹ́nú lò bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹjú fún ọmọ sọ̀rọ̀ ẹ̀rí tí ò jọra wọn ni wọ́n mọ̀ sí wéra wọn àpèjúwe ló súnmọ́ gbogbo ẹjọ́ bá mọ àpèjúwe àmì ní ìrùbọ́ wọn kọ́ mọ́ sùkúl sí fífà àmì sí nǹkan kí ẹ̀ bá ní dòròdò kí ni ẹ̀wà abẹ́ẹ̀kan dòròdò ó tún lè jẹ́ kí ni ó tún lè jẹ́ kí ni ẹ́ ìlà

tí ń kà dáadáa séyìn òsì ní ìgbéraga séyìn àtọ́kọ́ ti tọ́lọ̀ bá ní ìgbó sí náà nígbò sí ìtànàbẹ̀ fọ́lá ń bá sọ náà ní ìgbòlé yẹ kó dà kó yàtọ̀ sí bí mò ń ṣe tànẹ́bì lòdòdò irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ọlọ́run ń jẹ́ kí mọ̀ ọ̀rọ̀ ọlọ́run yọ àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run fi yọ so ilé ìsọ́sùmọ̀ sí pé láti lọ pé àbá pọ̀ ṣùgbọ́n wọn tọrọ ọlọ́run yé kò pọ̀ kọ̀dẹ̀ tí tó fà náà ni pé ọlọ́run wo ìgbà àyà kó wá

تلك آيات الكتاب الذي أنزل إليك من ربك الحق والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون ولكن أكثر الناس Ọlọ́wọ́ bá fi pàtàkì Al-Qur'an ó fi rinlẹ̀ nínú tẹ̀sírí wá dèmí. Ó sì sọ ààyè yẹ kí Al-Qur'an kó wà nínú gbáyà wa. Bó ṣe yẹ ká mú Qur'an, ipò yẹ ká fi Al-Qur'an nínú ilé wa, lérí títọ́ àwọn ọmọ wa, lérí kí wá ṣe pé kó jẹ́ ìdílé kùránì nìkan ní bí ń bẹ nínú ẹ̀ kó tó fún wa ní mẹ́rin èyí tó ń bẹ nínú ẹ̀ ká mọ́ mú apá kan dapá kan sí kájẹ́ kùránì ó tó fún wa ní mẹ́rin pẹ̀lú àlàyé anẹ́bíwa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n bá ti wá sọ yìí kìí ṣe gbogbo èèyàn ló yé bẹ́ẹ̀ àwọn tí ò yé àbáwọn tí ó gbà bẹ́ẹ̀ ló pọ̀ jọ àwọn tó gbà lọ ọlọ́run bá fi ní wọn aláàgbé na àkùsọ́rọ̀ náà sí láàáyò mínú ṣùgbọ́pọ̀rọ̀ àwọn ènìyàn dá wíyí wò gbá bẹ́ẹ̀ kò yé wọn bẹ́ẹ̀ wọn ò gbá gbọ́ bẹ́ẹ̀ nínú àwọn òṣèbọ̀ kèfèrí àti nínú àwọn olùgbéraga nínú àwọn mùsùlùmí dípò á ní ṣe nínú ẹni wọn àwọn lóyè ọlọ́run sì rí gba ẹ̀yà fún wa wa látara àti eléyìí kùránì là ń ìta akọ́túlé ọlọ́run introduce kùránì yẹn sí wa àwọn táwa máa tú kápù tí a máa di wa láti ṣe tán gbígbà èyí tó bá wa láàmú kágbà èyí tí ò bá wa láàmú tí ò bá ṣàwa mu èyí yóò bá ọ̀làjú wa mú tó bá ti jọ́ ọ̀rọ̀ lọ káàjù ọ̀làjú yẹn lẹ̀ káàjù rọ̀ mọ́jọ́ lọ ìjọ́lọ́wọ́n fẹ́ kó lè wa nìyẹ pẹ̀lú ayà àkọ́kọ́ta àkàyí kápọ́kọ́ mọ́ táà ní bá wa sọ̀rọ̀ abẹ̀rọ̀gbà ní rẹ̀ kó ṣe wá lẹ́ni rẹ̀ kó ṣe wá lẹ́ni tí ó kọ̀ tí ó gbà mẹ́ṣe wá lẹ́ni tí ó kọ̀ tí kú sọ́rọ̀ ọlọ́ ṣe wá lẹ́ni tí ó lè dúró ṣinṣin lórí súnmẹ́kì àmẹ́sọ́lá ọ̀sọ́lọ́wọ́ أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله